الحمد لله رب العالمين ولي المتقين رحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد وآله وصحبه أجمعين معاشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام nínú iṣẹ́ tó tóbi tó sì ní ẹ̀san tó pọ̀ níwájú Olúwa pàápàá jùlọ lásìkò yìí òun náà ni al-infaqu fi sabilillah kí n rọ́jú kó gbìyànjú kó nípìn níbi ìnáwó sójú ọ̀nà Ọlọ́run pàápàá jùlọ ìtààmù tọ̀à bèèyàn bá lágbára láti fúnyàn lóúnjẹ aláìní bí ó bá lágbára yẹn gbogbo ọ̀nà tí èèyàn bá ní kóun náà nípìn nínú ẹni tí ń náwó sójú ọ̀nà ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà míì bóyá ọlọ́wọ̀n ọba ó kéré àrísìkí ẹ̀ ìyẹn tó jẹ́ tówó yóò mọ̀ wá rò pé à tó bá ti kọrọ kí wọn náwó sójú ọ̀nà ọlọ́run ẹ̀mí rẹ̀ yóò mọ̀ kúrò mẹ́gbẹ̀ ìkúsà àwọn nọ́mbà rí kódà nǹkan yìí lè le débi pé <coughs> irú ẹni ó lè ní ahun ẹ̀mí àrùn ńláńlá ni o àrùn ńláńlá ni kò sí tí ò lè fà ní máa ń fa ẹ̀gàn ní máa ń fa kónítàn kó ní kára ìfà kéèyàn lójú kòkòrò ìfà kéèyàn lé àkóléyà gbogbo nǹkan kó di òun lọ fà nínú ọ̀nà méjì lolúwa ti ròyìn ẹni tọ́lọ́run bá ṣọ́ kúrò níbi àwọn ẹ̀mí nínú sóràtù at-Taghabun bákanáà nínú sóràtù al-Hashr olúwa ni wa man yuqa shuhha nafsihi ẹni tọ́lọ́run bá ṣọ́ ẹni tọ́ bá ilà kúrò níbi àwọn tí wá látinú ẹ̀mí àwọn ẹ̀mí fa ulaika humul muflihun àwọn lẹni tí wọ́n jèrè ṣóòfù nafs àwọn ẹ̀mí inú lòun wà òun ní bí àwọn ìta mánìkà láhùn albukhl àwọn náà ń pè bẹ́ẹ̀ ṣóòfù nafs àwọn náà ni ṣùgbọ́n àwọn ti ṣóòfù nafs àtinú ẹ̀mí ni ti wà wọ́n láwọn oríṣiríṣi àwòrán tẹ̀bá rí yàn tó ṣe pé wọ́n bá ní ẹ̀dáwó nínú mọ́sálásí nísìn àbí ẹ̀dáwó ní community àbí ẹ̀dáwó àbí nǹkan kan náà ó lọ lè mọ́sọ̀ owó táwọn èèyàn bá wá dáwó ẹ̀mí rẹ̀ ọkàn lọ pé nílẹ̀ ń kọ́ ẹ kó wá gbogbo ìtẹ̀ ṣe yìí bórí bì kan tí wọ́n ti ń ṣe kinní kan ẹ̀mí rẹ̀ ọlọ́bẹ̀ níbi à ah, ẹ̀dá méjì kẹ kó ka ẹ̀dá kan wá mo lẹ́bàá sí gbogbo ẹ̀ kó wá kó wá bí bá ti rírú ẹ̀mí báyìí ṣóòfù nafsi àrùn lálá ni ò ó bá yán fẹ́ ṣe kìníkà yóò ní à ah, dábà rí ti inú zárí ti tàṣe ni ẹni a máa sí community a ní ẹkó wá yóò sáárò nú ẹ̀mí àbí kó jẹ́ pé kó wẹ̀wẹ̀ ẹ̀dá kóhun kó sọ́dọ̀ lẹ́nu kóhun sọ pé wọ́n ti jí lọ ni kọ́sá di tiẹ̀ di tiẹ̀ àrùn lálá ni ò eléyìí náà ń pè ní ṣọ́ọ̀ṣù nafsi ọ̀wá sí tí ọlọ́run bá ṣèyàn ní ẹlẹ́mìí ẹni tó fẹ́ ṣètọ́ pàápàá jùlọ níbi nǹkan níná kò síbi nǹkan yẹn ṣe lè kéré tó kódà kó jẹ́ pé iṣẹ́ wórógbó báyìí ní í ṣe ẹ sì máa rí àpẹẹrẹ tó bá wá ṣiṣẹ́ kékeré báyìí wàláhì ọlọ́run lè gbà lọ́wọ́ ẹ̀ tí ju gbogbo ẹni tí ń nára lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ilẹ̀ Mẹ́kà lọ́hùn wọ́n pe ọkùnrin kan ní Ibrahim Asubuhi taxi driver ni wọ́n pè bí kan ní aljumum kò ju twenty kilometres lọ sí mọ́kà báyìí very close to Maka, ibẹ̀ ni ilé ẹ̀ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn alálàájì abẹ́ni tó máa ń lọbẹ̀ yóò máa ń pè bí kan ní jumum tí ẹ máa ń bọ̀ láti Madina kó tó wọ mọ́kà àbí táwọn security máa wà yẹn eré àbẹ̀yẹn ni ẹni yìí ń gbé taxi dra, kò ní nǹkan kan lẹ́yìn iṣẹ́ òòjọ́ rẹ̀ kó wa taxi tó ló fa àwọn ará ilé jọ jẹ́ ìmọ̀ wa ń jẹ ẹ̀ràn pé káì tí lèmi náà fẹ́ ná sójú ọ̀nà ọlọ́run ó wá wò pé n ò ní ti tẹ́gísì yìí náà lọ ó wá wò pé kálàs òun fi ijọ́ kan án lẹ̀ òun yàyà máa wá owó ọjọ́ náà kalẹ̀ fáwọn owó òjọ ọjọ́ náà fáwọn fámìlì òun òun fi ọjọ́ kan lẹ̀ gbogbo ẹ̀dá ọlọ́run tóun bá ti gbé àárín mọ́kà ní sì máa ná wọ́n sọ pé máwọ̀rí máa lọ òun fi lẹ́yìn ná sójú ọ̀nà ọlọ́run òun níjùbà òun lọ taxi driver ó fi ọjọ́ kan lẹ̀ nínú oṣù àbínú ọ̀sẹ̀ nìrántí ìpè ọjọ́ yìí òun fi ń ṣe infaq òun fi náwó sójú ọ̀nà ọlọ́run ẹ wo àníyàn dáadáa ẹ wá wo ohun tó bí fún arákùnrin yìí ná láàrin ìgbà míì haram bòmí ó ti wá ó wá bọ́ sínú àwẹ̀ báyìí ìjọ tó fi ilẹ̀ yẹn tó bá ti wá gbéyàn àwọn èèyàn bá ti dá dó nìkan gbọ́lẹ̀ ń lọ nìkan ẹ wọlé èló ni ẹ̀sà wọlé èló ni àwọn èèyàn sì máa ń bẹ̀rù torí jẹ̀gbọ́n máa ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn dráìvà àtàwọn kékeré kan mo ti sọ fún yín pé twenty riyal ni ó ṣe tún di pé ìfẹ́jọ́ ọba mọ́wó mi ẹlòmíì wá béèrè àní ẹ wọlé ẹ máa wọlé tó bá já wọn lẹ̀ yóò ní wọ́n ti san mọ̀dífọ́ọ̀rù wọ́n ti sanwó yín padà ta ló san wọ́n sá lọ ìbí kan ṣiṣẹ́ ni wọ́n ti sanwó yín síwájú ọlọ́run àwọn kan ti san bí ṣe wọ́n ń ṣe nìyẹn ọ wá jẹ́ nìkan wọn kò bìkẹ́ ní Malik Abdulaziz ọ jáun tọ̀hún tán ọ wá ń bọ̀ ọ wá rí ẹnìkan tó ń gbé báàgì lọ́wọ́ òun wá ní Jidda lòun lọ òun travel bó ṣe gbé ni ó sì jẹ́ ọjọ́ tí ó filẹ̀ fọlọ́n pé òun fẹ́ ọjọ́ yìí òun ní gbẹ one naira lọ́wọ́ ẹ̀dá yóò rẹ ipò kún bámbám gbogbo àwọn tó bá gbé ń jọ́nà lòun fi sàárà síwájú ọlọ́run ni wọ́n lọ ọmọ dé Jeddah airport ọjà ènìyàn kan bí ṣe ń bọ̀ báyìí ọba ara wọn méjì kan ó ti rí pálejò làwọn eléyìí ọkọ àtìyàwó ni wọ́n orí kí wọ́n jọ dó wá ò pé ah gbogbo ẹni tó bá kú ti dáhùn dó ni òun ò ṣe kíní kan wọn ò sì jọmọ ìlú àlejò ni wọ́n àwọn náà ṣe kò ní airport ni nàbà dàgbò wọ́n bá níbo náà ń lọ so kò sí language barrier náà ń bẹ ó ṣàjára Cameroon tọkọtìyàwó níbo lẹ́ ń lọ wọ́n ní consulate làwọn ń lọ ìyẹn ní consulate Cameroon consulia ó wọlé ó gbé wọn ó gbé wọn wọn ò gbọ́rọ̀ ara wọn jẹ́ ń bá ọkùnrin ṣàwàdà pé kí nìkan wọ́n fi àárọ̀ bí òun náà ní i don't understand òun náà sọ tiẹ̀ bàtí wọ́n dé consulate so àsáwọn tó wá ṣiṣẹ́ ní consulate wọn ni tó jẹ́ under Cameroon ó gbé wọn wọ́n débẹ̀ wọ́n bá ní à wọ́n ti dé kíní kan wọ́n tán ilé tán filẹ̀ fún wọn ilé yẹn ìrẹ́dì o kì í rẹ́dì wípé yóò tó four days ká tó prepare bí tí wọ́n dé sí pẹ̀lú iṣẹ́ tán fẹ́ yàn wọ́n ní consulate ní ṣókí mo sì fẹ́ máa lọ ọba ní ìlú lówó wa ní ẹ sọ fún pé kán fèdè gbàtánìkan ti jáde ó ní ẹ sọ fún pé mọ̀dùfúnrù wọn ti sanwó rẹ̀ gbàtán sọ bẹ́ẹ̀ fún wa ọ̀gá àtàlọ́sá àwọn méjì náà làwọn àna ọkọ̀ wọn ọ̀nà ti sá ọba ni kí ni ń ṣe tí ń ṣe báyìí ọba bí ọba ní sọ pé ilé tí ó gbé ó ti wọ́n ti wọ́n ìtúnṣe yóò tó three four days ló bá bẹ jísìm driver ní bàbá òun dá púpọ̀ pé òun náà ni kó gbé àwọn lọ any nearest hotel ẹni tí ń bá wọn interpret ìyẹn bá sọ ọba ní kan sọ wọn pé tí ọba máìndì o òun nílé kẹjẹbù kan tí kìí sí òtẹ́ẹ̀lì àmọ́ òun sà nílé kan tó wọ́n gba àlejò sí ní ṣókí lọ́ba gbé wọn lọ lé ẹ̀ àsìkò yẹn jọ̀wọ́ ọ̀sán kìí sí òru kìí sí ọwọ́ ọ̀sán ni ó délé báyìí àwọn bá ní kìnnìkan kìnnìkan pé à ṣé àwọn lè gẹ́ẹ̀tì oúnjẹ wọn ni àwọn náà wẹ ó láwọn èsì mùsùlùmí ó ní óò ọ̀dà kan mọ̀ wọ́rí ó sì sọ fún ìyàwó ẹ̀nù ọba ní ká dáná wọ́n dáná wọ́n jẹun nǹkan mìíràn tó lè gẹ́ẹ̀tì fún àwọn jẹ gbà tó wá tún di lálẹ́ tọkùnrin yóò wá sínú ilé ó ti sọ fún ìyàwó ẹ̀ pé ẹ dáná táwọn àlejò táwọn nínà kalẹ̀ wọ́n dáná wọ́n fi lo jọ́kì ní jọ́kèjì ó ti bàtán fẹ́ jẹun ní ìfitọ́ lálẹ́ ọkùnrin wọ́n sọ pé kí ọkọ rẹ̀ ó jáde ìyàwó lọ sínú ilé lọ́dọ̀ ìyàwó ẹ̀ wọ́n jọ jẹun ní ṣókí tó bá ti wá fẹ́ jẹun lálẹ́ ọkùnrin òun ó ṣe tẹlifíṣàn tí ó máa wo báwọn yẹn ti ṣe tọ̀wá fàbí wọ́n ń ṣe kinní kan díjọ́ kìíní díjọ́ kejì gbà tí ó díjọ́ kẹta tó kú ọ̀la tí ó kù níbẹ̀ ìjọ́ mẹ́rin ló fẹ́ lò ló bá ní níbo ló ń lọ òun fẹ́ lọ bí ìbàyí pé kí n wá ní ìyẹn bá sọ pé àṣìṣe ọba rẹ̀ rí ní kan sọ pé no no no no ò lè lọ èyí ṣe mùsùlùmí mùsùlùmí ni òní ẹ̀ẹ́ òní bẹ́ẹ̀ ni ọ̀dà òun fẹ́ débẹ̀ òun gba ìsìláàmù lónìí ẹnìyẹn bá gba ìsìláàmù tó bá ti pé à kí ni akíni yín wí bàbá yẹn ò tètè gbọ́ tó o ti kíní kan ọmọ sì pé àwọn pa àwọn ní jàlíyàtì àwọn ìyẹn náà mójútó àwọn tó bá ṣe fẹ́ embrace islam wọ́n sá connect mọ́ ẹnìkan wọ́n ní kí wọ́n connect mọ́ àwọn tó gbéde Cameroon French àtàwọn èdè wọn ní sókí nàbà ní nǹkan báyìí báyìí pé àlejò òun kàn gbé wọn ni wọ́n á ṣe dídé ọjọ́ tí kìíní àti ti ń sọyàn pé irú irú èèyàn ó lẹ́yìn irú ẹ̀sìn wo ni kò yẹ kó sí ẹsẹ̀ mi mọ́ láyé tí ọ̀dà àjẹlẹ̀ yìí lọ. àwọn kan tó wá ń ṣe òun náà fẹ́ dára yín ní ṣókí wọ́n ṣàgbé àwọn kan wá ní bàbá kan bàbá tó wà ní ìcháàjì àwọn tí wọ́n máa interpret yẹn ó ti kọ́ ọmọ Cameroon ọmọ yẹn jẹ́ ex student Islamic University ní ṣókí wọ́n ṣàwọ̀ ọkùnrin wálé wọ́n pè báyìí wọ́n ní bò ló jẹ́ ó sọ ní ah هذه غنيمة باردة إرنجري فريش إرنجي تيوني سوالا فنا رأي لون با إسلام وسا كويسي أن ينبا سورو فرنج وما كاميرون ين والله ونرجيني أشهد أن لا أساوي إسلام ين bàbá ibrahim yìí the same ibrahim bẹ̀rẹ̀ sá dùn pé lọ́wọ́ òun náà kí ló ta lòun ṣé má lòun ní ní àbọ̀rọ̀ so ọba ní tó bá dijọ́ kejì àti ẹni tí wọ́n mú wá kọ́ wá ṣe interpretation àti àwọn méjèèjì pé òun ò gbé wọn lọ Madina lọ́ wo àwọn orí pa òjíṣẹ́ ńlá Muhammad àwọn ọmọ athir àwọn àyè ní sókè ó gbé wọn lọ eléyìí náà ń pè ní ṣùwádà Uhud àyè táwọn ti jagun Uhud eléyìí ní mọ́sálásí ànábì nkankankankan ọ̀sá gbé wọn lọ gbà tí wọ́n dé padà so ó ti dijọ́ kẹrin wọ́n ti tún ibi tí ó fẹ́ dé sí kò jù bá wọn lọ lẹ́kọ̀ọ̀kan wọn kàn máa ń sọ̀rọ̀ language barrier ẹnìyẹn wá lò ọdún kan ní ilẹ̀ Saudi side Jeddah lọ́hùn kó tó di pọ́ wá padà lọlé ìgbà tó wá padà délé bàbá rẹ̀ gangan tó bí ọkùnrin yìí òun ni bí a bí yẹn sọ pé aláǹkùá bí constituency wọn bàbá rẹ̀ ní ó jẹ́ àgbà bẹ̀rẹ̀ kan tó ń sàn control àwọn náà máa ń nílùú kéréje kéréje wọ́n sì baálẹ̀ mọ̀láláṣẹ bàbá rẹ̀ ọwá dé báyìí bàbá ti wá dáná pé ọmọ àwọn toró ti níṣẹ́ǹjì lọ́wọ́ ọwá ṣiṣẹ́ lábẹ́ kọ́nsóléètì ni ìgbà tí ó dé báyìí bàbá dáná bá ní ẹ má bínú àwọn onílé jẹun yìí o jẹun yìí gbogbo ń tẹ́ ẹ máa ń pa bẹ́ẹ̀ ṣe pa yìí òun sì di mùsùlùmí o èwo ní jẹ́ mùsùlùmí kí ní jẹ́ bẹ́ẹ̀ báyìí báyìí báyìí gbogbo pálapàla yìí àwọn èsì gbogbo oúnjẹ tẹ́lẹ̀ ọ̀nà tẹ́ gbà pa ọ̀nà tẹ́ ṣe ó ti ní ọ̀ bá ti wá sọ ọ̀yá sàlàyé ìsìláàmù yẹn ìyìn lè ya ọ́ gbogbo bí tọ́ bá ń lọ ní bọ̀ọ̀lọ̀ wọ́lọ́mọ tí ìran kan pé bí bàbá náà ṣe gba ìsìláàmù ó dijọ́ kejì bàbá bá pe gbogbo àwọn aráàlú pé tọ́ kéré o gbogbo ìlú kó gbọ́ pé kinní kan òun fẹ́ kù ní baálẹ̀ o ẹ wá baálẹ̀ míì torí mi ò ṣe ń tẹ̀ ṣe mọ́ kí ló dé òdì ariwo òdì àròyé agenda of the day wa ni ọba sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbo lọ ń lọ olóhùn ti ń lọ sọ́dọ̀ Islam gbogbo tó ń lọ àtẹ̀lé ọlọ gbogbo mọkọtìn gbogbo ẹ̀ka ẹ̀ka lóyìn náà bá gba Islam títí di òní gbogbo constituency yẹn ní ẹni sọ pé baálẹ̀ ìlú yẹn látara Ibrahim yìí ti wá ọ̀ẹ́sẹ̀ sáláìsí láìpẹ́ yìí so òun ló wá bí àwọn ẹ̀fẹ́ subhanallah a jẹ́ pé kò sí ọ̀nà téèyàn lè fi kéré iṣẹ́ olúwa kò ní tí ọ̀nà ó sì yọ̀ǹda ọjọ́ kan fọ́lọ́run pé gbogbo ẹrú ẹ wá wo bọ́lọ́run ọba ṣe fi tọ́ èyí táwa sì mọ̀ nù èèyàn lè ṣiṣẹ́ kéré báyìí látara kéèyàn ó ní ẹ̀mí ìṣe ọlọ́run ọba ni wọ́n máa ń yíó kọ́ṣọ́ hànàṣe gbogbo ẹnikẹ́ni tó bá rí ahun ẹ̀mí ẹ̀ tó bá rí jà lógun ọ̀la èèyàn lè má nì ṣùgbọ́n tó ní náà ó lè jẹ́ àlàáfíà tó ní náà ó lè jẹ́ ọ̀rọ̀ rí tó ní náà ó lè jẹ́ ìgbìyànjú àtúnṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fàwùláìka humul muflihun àwọn lẹni tí wọ́n jèrè ọlọ́mọ́sá sí wa lẹni tí ó jèrè pàápàá jùlọ nínú oṣù alálùbáríkà yìí sí wa lẹni tí ó jèrè pẹ̀lú àwọn tí ó jèrè ikhlasin wa sidqin wa yaqin والله تعالى أعلى وأعلم صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته